kò dìgbà tí wọ́n bá ṣòfófó fẹ́nikẹ́ni tó bá gba ọ̀nà márosẹ̀ tó lọ láti ìlú ìbàdàn sí ọ̀yọ́ tàbí èyí tó jáde láti ìlú ọ̀yọ́ sí ìsẹ́yìn kọjá láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin yìí kí tọ̀hún tó mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ńlá kan ti ṣẹlẹ̀ torí níṣe làwọn ọkọ̀ àti alùpùpù tó ń kọjá lọ́nà náà ń já ewé síwájú ọkọ̀ wọn àwọn tó sì ń fẹsẹ̀ rìn mú ewé dání tàbí kí wọ́n ṣẹ́ ẹ lérí àmì ńlá kan lèyí sì jẹ́ nílẹ̀ yorùbá níṣe ni wọ́n ń fi èyí tó fọ́ àjànàkú tó sùn bí òkè ikú bàbá yèyé ọba lámìdí àtàndá ọláyíwọlá adéyẹmí kẹta aláàfin tìlú ọ̀yọ́ tó wàjà nígbà tí ikọ̀ tẹlifíṣàn aláròyé dé ààfin ọ̀yọ́ lọ́jọ́ náà ẹsẹ̀ kò gbèrò rárá níṣe ni tinú tòde ààfin náà kún fọ́fọ́ fáwọn aráàlú àwọn èèyàn ńláńlá àwọn ọ̀yọ́ mèsì àwọn olóyè àtàwọn ọ̀tọ̀kùlú lọ́mọdé lágbà tí wọ́n ń ṣèdárò aláàfin iṣẹ́ kékeré kọ́ làwọn agbófinró àtàwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe láti darí èrò àti ọkọ̀ báwọn ọlọ́pàá ṣe dúró wámúwámú bẹ́ẹ̀ làwọn sífù dìfẹ́ǹsì àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn àwọn OPC àtàwọn fijilantè títí kan àwọn ọdẹ náà ń ṣiṣẹ́ àṣelàágùn gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn mùsùlùmí tí aláàfin adéyẹmí ń ṣe àwọn aláàfáà kéwú sí òkú náà lára nínú ilé àti níwájú gbogbo èèyàn lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ parí orò àti ìṣẹ̀ṣe tó bá ìsìnkú àwọn ọba ọ̀yọ́ lọ ní kọ́lọ́fín bí gbogbo èyí ṣe ń lọ lọ́wọ́ làwọn obìnrin ń kọrin arò lóríṣiríṣi àwọn oníṣẹ̀ṣe náà ń kọrin tiwọn àwọn onílù ń fi ìlù kí olóògbé ní mẹ́sàn-án mẹ́wàá bẹ́ẹ̀ làwọn oníkàkàkí ń fọn fèrè lẹ́gbẹ̀ẹ́ kan bí a sùn dẹ̀dẹ̀ ó ní èrò ibi bẹ̀rù rẹ̀ sí yóò máa kó tiẹ̀ sí gbàgbàgbà lálé mi ògòdodo ògòdodo. díẹ̀ lára àwọn olóyè àwọn lókọlókọ tó wá síbi ètò ìsìnkú náà àwọn olóṣèlú títí kan ọ̀kan lára àwọn ọmọọba adéyẹmí àti aráàlú bá aláròye sọ̀rọ̀ èyí lohun tí wọ́n sọ. ọjọ́ afẹ́nilọ́lá ọ̀rẹ́ wọn onímọ̀ jìnlẹ̀ lọ́ọ̀yà tó ní hospital tó lágbára jù nínú kanúra àwọn ní nàìjíríà ni wọ́n wà tí ọlọ́jọ́ fi dé tí ọlọ́jọ́ bá dé kò sí àríyànjiyàn tó lè bá ọlọ́run ṣe kákó lọ́mọdé kò yẹ ni àdàgbà ló bá dàgbà láì ládìrí ẹ̀ràn náà lọ. gẹ́gẹ́ bí ọ̀kan lára ọmọ bàbá aláàfin àwọn ogún rere wo lẹ lè rántí pé bàbá fi sílẹ̀ fún yín. Ah, ikú bàbá yẹ aláṣẹ kejì òrìṣà. Eh, kéèyàn jẹ́ olótìtọ́ even tí àwọn èèyàn bá fẹ́ disagree pẹ̀lú rẹ̀ kí wọ́n mọ̀ pé ah olóòótọ́ gbogbo ọmọ Yorùbá káàró òdi ọmọ Yorùbá nǹkan nù wá àṣà ìṣe Yorùbá tí wọn bá kẹ èèyàn kéékèèké tó gbé lárugẹ Lámídì Ọláwọlá ní ẹmí kẹta yóò wà níbẹ̀ ìmúra ìsọ̀rọ̀ ìṣe ilẹ̀ Yorùbá tí ò jẹ́ káṣà tí ò jẹ́ wa parẹ́ ó wà lára wọn bí Láyíwọlá Adéyẹmí ṣe jingiri nínú àṣà ìṣe ẹ tó ní bá fọ gẹ̀ẹ́sì ní òtún múra àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin oníwèé ìròyìn ó yóò yẹ yín jù bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ wípé tí wọ́n bá ní erinwo àjànàkú ṣubú kò dìde kábíyèsí jẹ́ ká mọ̀ wípé tí ẹ bá wà ní ipò agbára ó yẹ kó fi sin ìlú ni kó fi sin èèyàn ni láti òru táwọn ti gbọ́fìnrin wípé àbọ̀bá wájà ẹlòmíì ò lọ ilé rẹ̀ mọ́ ẹlòmíì ń jẹ sàrínú ààfin ọba tí wọn bá nífẹ̀ẹ́ àbúdúpẹ́ lọ́nà ọ̀run ó kù sọ́wọ́ àárọ̀ yọ ìdí fún wọn ní identity pé nǹkan fún yàrá identity pé ìyan gan wípé ọmọ Ọ̀yọ́ ni mí ọba Adéyẹmí kẹta ni mo wà lókè òkun wà lẹ́yìn odi ìbẹ̀rù mọ́ lára ọba Adéyẹmí ni wọ́n bẹ̀rù orúkọ Ọ̀yọ́ ọba Adéyẹmí ni ìyẹn náà tó ń tiwa ìyẹn náà tó ń legacy wípé ah, ẹni tí gbìyànjú àre yóò bẹ̀rù òjò torí ta ni ọba adéyẹmí kẹta gbìyànjú gómìnà yóò bẹ̀rù òjò kó mọ̀rẹ́ jẹ torí ta ni ọba adéyẹmí kẹta ni ó mọ̀jọ́ bá wọn rìn àjò tó fẹ́ ṣe bísínẹ́sì àwọn onífẹ́ rẹ̀ torí ta ni ọba adéyẹmí kẹta ni lẹ́gí tó ń wá sí láyé ni pé ọ̀yọ́ ló wá sí ilẹ̀ yorùbá ló wá sí òótọ́ ló wá sí kí olúwa ọba kó tẹ tàbídì àtọ̀nà ọláyíwọlá dé. gbígbọ́ tí mo gbọ́ àkọ́kọ́ mi ò kọ́kọ́ gbàgbọ́ ó dùn mí torí wípé irú bàbá yìí irú Olúbàdàn àná gbogbo àwọn yìí irú Àlàjí Àríṣekọ́lá Àlàbù gbogbo àwọn yẹn ni mo máa ń rò wípé wọ́n pọ̀ gọ́fà wọ́n ó pa àdóbi ọdún kí wọ́n tó kú ní tí mo wá sọ lẹ́yìn tó dùn mí tán ni wípé ìgbà wo kọ́lọ́run ọba ó jẹ́ kí ìlú Ọ̀yọ́ ó lè rí ọba tí ó lè tó ipò yìí ṣe tàbí kó tiẹ̀ tayọ rẹ̀ ṣùgbọ́n yóò sọ̀wọ́n àfi kẹ́ni yẹn ẹni tó bá jọba ní ọ̀yọ́ kó fi ṣiṣẹ́ àkànṣe wípé òun gbọ́dọ̀ jẹ́ kékeré yìí òun gbọ́dọ̀ jẹ́ kó wálẹ̀. nǹkan tí bàbá ṣe ó pọ̀ fún ìdàgbàsókè ìlú ọ̀yọ́ ẹ wo iyì ẹ̀yẹ tí bàbá bá ń jáde ẹ wòye ọba tí ń tẹ̀lé wọn tó zẹ́ pé tẹ́lẹ̀ eh, bí èdè àìyedè máa wà bàbá ti ṣe tọ́jẹ́ wípé ìrẹ́pọ̀ ó wà láàrin gbogbo àwọn ọba ní ilẹ̀ Yorùbá so gbogbo ohun tí wọ́n ṣe kò ló ń kà. ó ti mọ kábíyèsí nísìn láti ọdún 1990 bàbá mi ti fàmílì aláàfin lọ́wọ́ ikú bàbá yìí àbí mẹ́kẹta tèmi náà sì jẹ́ kan nínú àwọn tó ti gbénu àfihàn mo gbénu àfihàn fún ọdún mẹ́ta ni bàbá jẹ́ bàbá dáadáa kò sì kọ́ wọ́n tu gbogbo èèyàn lára ní ọ̀rọ̀ state aláàfin jẹ́ ẹnìkan tó yẹ pé ó máa ń fẹ́ dáadáa fún ènìyàn ni ó dẹ̀ máa ń ja ìjà ìlómìn ìjà bàbá mi máa ń gbìyànjú ìjà ni wọ́n dẹ̀ jẹ́ alákìkanjú ọba wọ́n dẹ̀ jẹ́ ẹni tó lódodo tó dẹ̀ máa ń dúró tì wọ́n wọ́n jẹ́ ìyàgbẹ́ fún mi àwọn aláàfin sì láti ibi ọ̀pọ̀ ọdún ó lé èyí èèyàn tó dáa ni wọ́n torí irú èmi yìí ṣalága káńsì ọ̀la àwọn náà ọ̀pọ̀lọpọ̀ náà ló ṣe alága tó ṣe ọ̀nà òkú tó ṣe sínétọ̀ ló ṣe torí aláàfin máa ń gbárùkù ti ọmọ lọ́wọ́ ọmọ ọmọ wa fẹ́ ṣe nǹkan aláàfin gbárùkù ti aláàfin tẹ́ bá ń wo gbogbo òlú ìṣìgbà wọn ni wọ́n ń jà bí wọ́n ń jà bẹ́ẹ̀ ẹ̀kọ́ rẹ̀ lọ́yọ̀ọ́ aláàfin àwọn èèyàn fẹ́ràn rẹ̀ wọ́n dẹ̀ fẹ́ràn àwọn gbọ́rọ̀ sílẹ̀ pé báyìí ní kẹ́ ṣe gbogbo àyẹ̀sà sí ẹ̀gbogbo ló ṣe ṣẹlẹ̀ sí ẹ̀rọ ìwádìí so a láti jẹ́ ẹnìkan tí ó jẹ́ ọba tó ẹsẹ̀ kánú ẹsẹ̀ kálíó kánú tí ọba tó dáa tó yẹ pé kàkà tó lè rí wúwo aláàfin ó tún gbà lọ. a lè a lè describe kábíyèsí tán kábíyèsí jẹ́ bàbá fún gbogbo wa bàbá tí ó yẹ pé wọ́n mètò ni wọ́n ní àṣà ìbílẹ̀ la fẹ́ sọ ni tí bàbá bá múra tán ẹ̀ mọ̀ pé ọba ló múra bàbá dẹ̀ ní nǹkan kan tó yẹ pé tó ń bá kó gbogbo wa mọ́ra tẹ́ bá wa bá wọn kò ní sú yín tó wá bẹ̀rẹ̀ sí ní bá yín sọ̀rọ̀ bàbá jẹ́ èèyàn dáadáa fún gbogbo wa nípìnlẹ̀ Ọ̀yọ́ níbílẹ̀ àti bàlúkú gọ́ọ̀mẹ̀ àti ní Ọ̀yọ́ àṣehó ọlọ́run kó bá wa fi oríjì wọn kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. kóso tó ṣe pé mú dàgbàsókè wá ni because láti nineteen seventy one tí bàbá ti joyè ẹ wo seventy one sákòókò tá a wà yìí àkókò bàbá ìdàgbàsókè afẹ́ níbi yunifásitì mẹ́ta ní ìgboro ọ̀yọ́ ẹ wo ọ̀yọ́ ọdọ́ tí mo wá bí tí bàbá pa ìtàn títí oníbejì fún mi ọ̀yọ́ ti ní títí oníbejì ń sì tá à ń pè ní dual line road expressway gbogbo nǹkan báyìí àkókò bàbá àkókò tó mú dà ìdàgbàsókè lọ́pọ̀lọpọ̀ wá sí ọ̀rọ̀ wa. sẹ́rí ìgbà táwa ti gbọ́ bàbá ti parí iṣẹ́ tiwọn wọ́n ti lọ kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá lọ ẹni concern wa nísìnyí torí pé àsìkò tí bàbá ṣèjọba fún bíi ọdún méjìléláàádọ́ta ọ̀yọ́ ò lè gbàgbé ọ̀yọ́ ò lè gbàgbé àdó àtàgbà ni pé kọlọ́run kó tó fún alẹ́ ní bí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ètò orò àti ìṣẹ̀dálẹ̀ tó bá ìlànà ìsìnkú àwọn aláàfin lọ ṣì ń lọ lọ́wọ́ nílùú ọ̀yọ́ tí wọ́n sì ti torí èyí laago ìséde síbẹ̀ àwọn èèyàn kò kúrò láàfin náà látòórọ̀ ṣúlẹ̀ wọ́n ní odidi ìwé kan ló pajúdé nínú ìtàn ilẹ̀ yorùbá pẹ̀lú ikú olóògbé yìí ẹni ọdún mẹ́tàlélọ́gọ́rin sì ni nígbà tó rèwàlẹ̀ àṣà yìí faith adébọlá ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn aláròye